títí dàsìkò tá a ṣàkójọpọ̀ òròyìn yìí ìní ààrẹ apá kan ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí National Union of Road Transport Workers NURTW ìyàn aláàjì tàjùdí ìbíkúnlé bàrúwá àti àwọn olóyè ẹgbẹ́ NURTW apá tiẹ̀ pàápàá akọ̀wé àgbà ẹgbẹ́ NURTW igun tiẹ̀ ọ̀gbẹ́ni Chukwudi Asogwa igbákejì akọ̀wé àgbà kọmúrèdè Abdulkadir Musa ni wọ́n sì wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá o tí wọ́n sì ń káwọ́ pọ̀nyìn rojọ́ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ti ní wọn yóò fojú wọn ba ilé ẹjọ́ fún ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìpànìyàn àti ìdàlúrú ẹ rántí pé lọ́jọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí kì í ṣe ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ni wàhálà ṣẹlẹ̀ ní ìlú Àbújá pàápàá lágbègbè Sapele Crescent tó wà níkọjá Ládòkè Akíntọ́lá Boulevard ní lágbègbè Gèrèkìtù nílùú Àbújá nígbà tí àwọn igun NURTW méjì èyí tí ó jẹ́ ti Bàrúwá àti ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn tó jẹ́ alhaji tajudeen àgbẹ̀dẹ láti ìpínlẹ̀ èkó ni wọ́n máa kọlura wọn bẹ́ẹ̀ ni èèyàn kan kú tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá wọ́n mú èèyàn bíi mọ́kànléní ogún gẹ́gẹ́ bíi àfúrásì ṣùgbọ́n o lọ́jọ́ wednesday ìyún ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ ọjọ́rú ti ṣe wednesday ọjọ́ kẹtàlá oṣù kẹrìnsán tá a wà yìí ìní kọmíṣánná ọlọ́pàá ìlú àbújá kọmíṣánná ọlọ́pàá ìlú àbújá ọ̀gbẹ́ni haruna garba ló máa ránṣẹ́ pé alhaji tajudeen àgbẹ̀dẹ àti alhaji tajudeen ìbíkúnlé bàrúwá fún ìpàdé àlàáfíà tí alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ èkó alhaji musiliu ayinde akinsanya anifọ́pọ̀yàn mọ̀ sí ẹni tí olú ọmọ tóun náà sì tẹ̀lé àgbẹ̀dẹ lọ síbi ìpàdé náà èrò bàrúwá gẹ́gẹ́ báwọn tó súnmọ́ ṣe sọ ni pé wọ́n fẹ́ parí ìjà tó wà láàrin wọn lórí bí ààrẹ ẹgbẹ́ nurtw ṣe di méjì ṣùgbọ́n o tó jẹ́ pé lẹ́yìn ìpàdé náà níṣojú mc olúọmọ àti tàjùdí àgbẹ̀dẹ tó jẹ́ ààrẹ ní rtw tuntun ìní àwọn ọlọ́pàá ṣe gbé bàrúwà àti àwọn olóyè ẹgbẹ́ méjì tó tẹ̀lé tí wọ́n sì tì í mọ́lé nínú àtẹ̀jáde tó fi síta alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìlú àbújá arábìnrin josephine adé ó ní àwọn yóò fojú bàrúwà àti àwọn mọ́kànlélógún míì táwọn mú gẹ́gẹ́ bí afurasí bá ilé ẹjọ́ fún ẹ̀sùn ìdàlúrú àti ẹ̀sùn ìpànìyàn ṣáò ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí comrade Ìjọyà Jairo ó ti ní àwọn ọlọ́pàá wọ́n ń gbàbọ̀dé tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún àgbẹ̀dẹ àti MC Olúọmọ láti fi àjẹ Bàrúwá nítorí pé wọ́n fẹ́ yọ ọ́ ní ipò ààrẹ NURTW tó sì ní àwọn kò ní gbà ẹ̀rọ rántí pé ìjà ti ṣẹlẹ̀ láàrin Bàrúwá àti MC Olúọmọ ti pẹ́ lórí bí MC Olúọmọ ti fi ẹ̀sùn kan Bàrúwá pípé alábọ̀dé ni àti pé ó fi igi mú olórí òun ó fi gúngi nítorí pé Bàrúwá níbi ọdún méjì sẹ́yìn ó ṣàtìlẹ́yìn fún gbajúgbajà ọ̀gá onímọ́tò agbègbè alágbàdo ní ìpínlẹ̀ èkó ni alhaji abdulaziz adékúnlé tọ́pẹ̀yàn mọ̀ sí ìtìjàbá láti di alága ẹgbẹ́ onímárúwá ìpínlẹ̀ èkó tó ti fẹ́ gba àṣàkóso márúwá ìpínlẹ̀ èkó kúrò lábẹ́ mc olúọmọ ọ̀rọ̀ ló dìjà mc olúọmọ àti bàrúwà tó jẹ́ pé mc olúọmọ wọn kò fi dènú ẹ̀rí rtw tí mc olúọmọ sì fìbínú kúrò níbẹ̀ tí ó jẹ́ pé ìpínlẹ̀ èkó ó dá ẹgbẹ́ onímọ́tò lagos park and garage management sílẹ̀ níbi tí wọ́n ti fi MC Olúọmọ ṣe alága ṣùgbọ́n báyìí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí MC Olúọmọ súnmọ́ púpọ̀ tó di ààrẹ ìní wọ́n mà fi agídí báyìí ìní wọ́n ti fi yọ Bàrúwá kúrò nípò tó sì jẹ́ pé Alhaji Tajudeen Àgbẹ̀dẹ tó jẹ́ ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Èkó àná tẹ́lẹ̀ ìní wọ́n fi ṣe ààrẹ báyìí o tí wọ́n sì ti gba àṣàkóso ilé ẹgbẹ́ NURTW e tó wà ní ìlú Àbújá tó ti gbàkóso ẹ̀kọ́ lọ́wọ́ Bàrúwá tó ti wà lọ́wọ́ Àgbẹ̀dẹ àtàwọn MC Olúọmọ báyìí tẹlifíṣàn yorùbá sòótọ́ gbọ́ pé ilé àwọn ọlọ́pàá tó ń gbógun ti ìdígunjalè tẹ́lẹ̀ special anti-robbery squad tó ń pè ní SARS tí wọ́n ti túká èyí tí ó wà ní agbègbè gusape tí ó gbajúmọ̀ tán mọ̀ ní abatio ni wọ́n fi bàrúwá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀tàn mú ni wọ́n fi wọ́n pamọ́ sí ìdàsíkòtà ṣàkójọpọ̀ rẹ̀ yìí tó sì jẹ́ pé láti bẹ̀ ni wọ́n yóò gbà láti fojú ìwé náà òfin ìyẹn fojú ba ilé ẹjọ́.